بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم آه، السلام ورحمة الله أنه قطر الندى وبل الصدى آتي آه، جمال الدين عبد الله بن يوسف بن هشام الأنصاري رحمه الله ما ينزل عفهمه وأما الحرف وأما الحرف فيعرف بأن لا يقبل شيئا من علامات الاسم والفعل قولي وأما الحرف عن المؤلفة يتكلم عن علامات الحرف وقال ويعرف بأن لا يقبل شيئا من علامات الاسم والفعل يكون الحرف حرفا إذا لم يقبل علامة من علامات الاسم ولا من علامات الفعل ولا تنسوا ما قد ذكرنا من علامات الاسم من الجر إذا الحرف لا يدخل عليه حرف الجر وكذلك الألف واللام والتنوين ومن علامات الفعل التي ذكرناها قد و قبول ياء آه، آه، يا المخاطبة وبدايته بحروف النائب الحرف لا يقبل شيئا من علامات الفعل عدم قبوله علامة من علامات الاسم والفعل يدل عنه حرف ní tó kà sí sára sí ni nítorí pé kò sáàmì orúkọ ko انت قاسي sáàmì ìfín ìlú mẹ́ آه، نعم, نعم. نحو هل وبل وليس منه مهما آه، آه. إذا المؤلف جاء بمثالين للحرف ألا وهو هل وبل لماذا جاء بهذين الحرفين لأنهما كيف يفهم pé orí nì ti pé jù bí alágo kí ló dé ẹsẹ̀ wọlé lèmi nígbà mo tó fẹ́ fẹjọ́ rẹ̀ sùn ló tó wá tó ṣe mọ̀ kó sọ yìí pé ara fi ò ní gbà nìkan náà mi ìsì mi àtàmì fíìlì wàyíńdámọ̀ àrọ́dà ni yá ti yá bìmísàlẹ̀ já àbìhálì وبل لماذا لأن هل وبل لا يختصني بالاسم ولا بالفعل وإنما يشتركان في الفعل وفي الاسم لأنه في إمكانك أمتزج تذكر هل وبل قبل الاسم وقبل الفعل so ó hẹ̀ bí pé o ti so táraka الحروف المختصة بالفعل والحروف المختصة بالاسم واكتفى فقط لإتيانه بالحرفين اللذين يشتركان في الاسم وفي الفعل لأنك تقول هل جاء الأستاذ الأستاذ جاء شفت قلت هل جاء الأستاذ هل الأستاذ جاء يعني ذكرت هل قبل الفعل وذكرت هل قبل الاسم كذلك بل بل جاء الأستاذ بل الأستاذ جاء شفت so nítorí kábà fi lè yẹjú ọ̀rọ̀ tí ò ní sí ìsìkàlù kò ní sí àròyé kankan ọ̀pá àṣà ti gbẹjọ sùn ọdún tẹ́gbẹ́ kan torí tí wọ́n bá mélé yìí wá ní wàhálà yẹn máa ti pọ̀ jù wọ́n tún á sẹ́bẹ̀ ọ̀rọ̀ fún wa yìí sí ó wà àwọn ọ̀rọ̀ ṣe pé kàkásù bìlísì wọ́n bá bẹ̀rẹ̀ sí kára fi járí àwọn kẹ́rẹ́ sọ kára fi járí wọ twenty one àmọ́ bí wọ́n ti rí tó fi pọ̀ tó bẹ́ẹ̀ wọ́n gbà tá à ń yìí bóyá bíi sixteen sí eighteen ni àmọ́ bóyá wọ́n ti sin rẹpẹtẹ wọ́n dà ní twenty one hmm? mo ti kéwú láàárọ̀ yìí wò láà ń sọ yìí mo ti kéwú méjì láàárọ̀ yìí at least iṣẹ́ tí mo gbà ní nígbà tí ìrẹ̀kàn bá ti ṣe ní ọ̀sán aláwọ̀ mọ̀ ká fún àwọn onílé ká fún. kéwú méjì mo ti kẹ́ lẹ́nu gbàtílẹ̀ mọ́ kódà mẹ́ta lẹ́nu gbàtílẹ̀ mọ́ yìí. tó ajá sí fọ́lọ̀ ọ̀dà kọ èyí tó wà pẹ̀lú sí ajá gbé ọ̀dà kọ èyí tó wà pẹ̀lú fẹ́ìn bí àwọn kọ́d bí sin bí sáwùfà àti kẹ́ẹ̀tì bẹ́ẹ̀ bí àwọn lámú ẹni pé wàhálà dé àwọn hurufu al-jawazim yóò tún tẹ̀fà ní àwọn hurufu nawazim ẹwọ wàhálà ọ̀rọ̀ ni ò tí yẹ fàáfọ́ wà á ti ẹ̀fẹ́ wà láàfọ́ ọ̀fẹ́ sẹ́ẹ̀sì rẹ̀ rárá àlìdáìlì kan dákàrà àrífáìlì ẹgbẹ́ àrífáìlì nǹkan yàtọ̀ sọ́ọ̀lì bìlísì àrífáìlì tẹ̀fì ìdí nìyẹn o ọjọ́ bí ewé àwọn yòókù yẹn yóò fẹ́ bẹ̀rẹ̀ ijọ́ tí ó máa ti péjì sílẹ̀ sí bẹ̀rẹ̀ àfà lọ. wọ̀lẹ́ ìsàmìn homa mahana ìyẹn ni pé akérèjì mahana ní jùmùlá ti fúrò bẹ́ẹ̀ fi máa mọ́ sí o máa mọ́ lẹ́yìn tàbí fúrò wà ìdúmá nínú àwọn jàwásímù jàwásímù ìfẹ̀yìnláì ẹ̀tẹ̀rẹ́tì ẹ̀pá àwọn kan tẹ́ tí wọ́n máa ń fi èméjì pé ṣé aráàfin wa àbí ìsinmi ni wọ́n ìrẹ́ làwọn báàmà àti ìdúná wọ́n ní báyìí na almazariya báyìí ó fi kéwú ni o bí kò ṣe pé ma almazariya wọ́lámà arọ́bíkọ́ ilé asọ́ ma almazariya àti lámà lámà àrọ̀bẹ̀pá tán máa ń fi ń ṣe kíni o tí wọ́n máa fi ń sọ ọ̀rọ̀ pọ̀ bí kí n sọ wípé ana masrurun lámà sami'tu annaka najahta fil imtihan ọtí ni bẹ́ẹ̀ mo fi sọ̀rọ̀ parí ana masrurun lámà. سمعت أنك نجحت في الامتحان ọdígẹ́sì rẹ̀ inú mi dùn gan gbà mọ́ gbọ́ pé ọpá sí exam mọ́ bù ní ìyàsù kọ́ ìdá nìyẹn o kọ́ ìdá nìyẹn o ó yẹ kẹ́ màá wọn kọ́ ìdá yìí tí wọ́n ní alẹ́ asùlù fil alhurufi albina ẹ máa bọ̀ àríyá máa bọ̀ ara jọba láti mú ara rí. wọn ọ̀rá síra àwọn òṣèlú kankan wọn tá lọ́ọ́ ta kété kí àgbọ̀ tá ń ra jẹ mọ́. alẹ́ asùlù fílẹ̀ fọ́rọ́ fi olùbínà. nígbà tí rẹ̀ àwọn kọ́ ká ti há dáadáa alẹ́ asùlù fílẹ̀ sí ní alẹ́ al-aslu fil af'ali al-bina ṣàfihàn bàtà akúnfin ìlú sí mẹ́ta ẹ̀rẹ́ kí àbùkù àbí mo ní kẹ́ bọ́ sáà nìyí ẹ̀fẹ́ káàbọ̀ fún ẹ̀yìn tẹ́ ìrìn ìjú mẹ́rin tẹ́ ìwọ̀ ìyìn mẹ́rin ìgbọ́rọ̀ àti so al'aslu fil asma'i لماذا؟ يقول إذا قسمت الفعل إلى ثلاثة أقسام فيأخذ البناء اثنين من الثلاثة هذا يأتي جاتي طبعا كنت في اللي ها؟ هذا في ماضي مضارع أتكينيو أتأمر بناء ده كوميجي كلاب Wọ́n tó wá tó pàwọ́ ọmọ mọ̀tọ́rì òkè náà á tó lè sọ máa jẹ́ mọ̀ bùrú yìí lẹ́. Ara fi kàn sí ìdúgbà wọlé ti ìfàṣẹ̀ wí tán. Abẹ́ẹ̀kọ́, kàn kí láwọn kún lẹ́. Ọtí tán. Tọ́ máa nìyàn ṣe rí nìyàn. Wọ́n ní ọ̀jẹ̀ ní ìrìnlẹ̀ òru òkè máa bọ̀ ní ìjà. Gbogbo ara fi yẹn yẹn àmọ́ ọ̀pá ni. Ó fi hàn pé lápẹẹrẹ, tá sọ yí pé àlìmọ́lú àbí àlùmáù ìlẹ̀kùnbì àlùmáù ìlẹ̀kùnbì abáfẹ́ sẹ̀yìn rọ́ọ̀bù kíyàn kí láàrù a ní sáàfù ìjárù ọ̀bùn nílò alákìní alásùgbò ẹ̀sìn bẹ́ẹ̀ gbogbo ara má dára ẹ̀ lámà sí lám àwọn ńlá àwọn ọmọ àgbàna wọn lọ́n tẹ̀lé wọ́n ti kílé àdé ẹ̀yẹ kọ́rọ̀ gùn lórí ilé yẹn ọyá fọ́ọ̀sì lónìí. wàlìkàlà àmúlábùdùn mọ̀fí ìdí wà àkọlù ìtìláàfihì mìnísímẹ́yìnì. ó ní wàlí kàlámù yàní àrọ́dàlmà àlèkú àníyàn àrífàlákùn mọ́hù wàlí kàlámù. ó fẹ́sẹ̀ tààrífù kí wọ́n kì ní àlìkàlámù wa. wọ́n ni wà láfùdún mufidun láfùdún mufidun. òun ni tó ṣe kí ni tó sáǹfààní gbólóhùn لأن الكلام قد يكون كلمة قد يكون كلمة مفيدة ولعلنا إذا أردنا أن نشرعه أو نبينه نقول فيه فيه كلمة مقدرة مثل قولك اضرب تنظر إلى هذه الكلمة على أنها كلمة واحدة لكن فيها كلمة أخرى ألا وهي اسم مضمر أنت ولعل ذلك هو السبب الذي أدى المؤلف إلى an yakula ma qalahu huna wa aqallu ikhtilafihi èyí tó kéré jù níbi tọ́rọ̀ fi lè gúnra wọn ó mìíràn wípé alkalamu la yaqillu an kalmatayni hatta hatta law su'ilta wa qila laka من الذي أكل هذا الطعام على جوي فوادا ويبي علي وتموجي ننظر إلى الكلمة على أنها كلمة هل هي كلمة حقيقة إنما عبارة عن كلمتين هو أو قد حذفنا الجملة ولما قد علمنا هذا في السؤال السائل تركنا الذكر لذلك قلنا علي ستظهر في كلامنا البلاغة بلاغة في الإنهان روى إنزل على هذا الطعام علي هذا كلمة كبيرة طويلة ربو ربط يرين هذه توبيجي إذن الكلام لا يقل مع مهما قل لا يقل عن كلمتين ولذلك قال المؤلف وأقل ائتلافه لتكرج تلك ولا به من اسمين يعني قد يتركب قد يتألف الكلام من اسمين مثل فزيد قائم فزيد قائم زيد زيد يوم جا كنا مبتدا بقى قائم جا كنا ايه داون دادا جا خبر مبتدا فاذا كلمتان قامتا مقام الكلام بقى اها ìkejì ìkejì òun أو أو أو fẹ́ìlín wọ́sìmí ẹ̀hẹ́ áwọ́ yẹ tààlàfù ìkàlám min fẹ́ìlín wọ́sìmí ọ̀rọ̀ tẹ̀lé gun àwọn láti bí fún ilé àti kíni ọ àti sùn bí àpẹẹrẹ kọ́ọ̀mù zaidun kọ́ọ̀mù ń jẹ́ kíni ọ ìlúmọ́ọ̀dìn zaidun jẹ́ kíni ọ fàáìl ìdán aláfa alkalamu min kalmatayin alkalmatu ula alkail والكلمة الثانية الاسم فصل أنواع الإعراب أنواع الإعراب أنواع لإعراب سبق أن عرفت لكم الإعراب هو تغيير أواخر إدام لهم هو تغيير أواخر الكلم باختلاف العوامل الداخلة عليها لفظا وتقديرا. إيه صحيح. أيا تنوي أيا العراق هو تغيير أواخر الكلم لاختلاف العوامل الداخلة عليها لفظا أو تقديرا ومتى يعاب دين وللإعراب أنواع إعراب جميع وين يتقوى إعراب على وين يتقوى ìran mẹ́rin náà sì ní bó ṣe pọ̀ tó yàn alákọ̀ọ́kọ́ ni kí ni ọ wọ́n nẹ́sùbọ́n àpáàzá di àwọn àdìlórí mínà ni wá ìrọ̀b rọ́fàn wọ́n nẹ́sùbọ́ rọ́fàn wọ́n nẹ́sùbọ́ eh eh ṣémṣì lọ́ba lọ́bọ̀ ọdẹ́ ń wò mí ọ̀ ọdẹ́ ń bẹ̀rẹ̀ rọ́fún àti nẹ́sùn yẹn yẹ̀ṣẹ́rì ká ní ìlísmi ọ̀lẹ́fẹ́ àlísmọ́ yomkinu an yakuna marfu'a kadhalika al-fi'l ẹ̀ndì ọ̀rọ̀ ni mọ́lẹ̀ bí ẹ̀bí ẹ̀ bí àpẹẹrẹ wo ló fún wa ọ̀nà zaidun zaidun yakum zaidun alaysa wa ismu alaysa kadhalik qala wa ismu kadhalika yakum alaysa بلا فعل وفعل نعم هذا الكلام كالزيد القائل كالزيد أيوة معناه لماذا أنت تتكلم هكذا يا طيب كلامك غير جميل هذا أصبح حكاية يا أخي كونت دي حكاية ناو أقول ببيرت اللي لو أميري أنا أقول لك أبدا kí ni wọ́n fẹ́ kí wọ́n wí wọn ò lè sọ pé kàfà èdè náà ó ti di ṣìkáyà náà ló àràmàdá ọ̀rọ̀ agbéwọ̀ yìí ó ti di wọ́n ń pè ní ṣìkáyà ṣìkáyà ó dá tí wọ́n bá sọ pé kàfà èdè gbọ́dọ̀ ló sì ṣèrọ̀ ọ̀gbẹ̀ ó ṣèrọ̀ ọ̀gbẹ̀ ni wọ́n tara àti làbárì kan. أنت تمشي بعيدا هكذا ìkáyà ìró lásán tí wọ́n mú àwọn èyí ò lè yí tó ní tó fẹ́ kọ yìí ni múftàdá àti làbárí múftàdá ò nẹ̀ yín wá rí tọ́gbọ́n tẹ́sọ̀rì ẹ́n àbà ọ̀nà ẹ̀mí tó lè gbà kọ́ ó lè kọ́ káyẹn kẹ́mọ méjì ó sì tún lè kọ́ bó ṣe kọ́ yìí ó ti dé ṣìkáyà ó bá ní sọ́ọ̀tù kàfíròn ó ti dé ṣìkáyà mo ń pè ní ṣìkáyà àwọn èyí tó bá yí gbogbo ohun tí ń kọ yín bọ̀ ó ti dàrú pápá ọ̀dà sí kìíní kan bẹ tí ń jẹ́ kàzáyé dán bẹ tí ń jẹ́ kàzáyé dé dára ló kò sí náà ọ̀sọ́gbọ́n tó lè dáa fi kó wí káàdì ń fún ẹ̀ ní ìdíní záyé dán kọ ìmọ̀ àbẹ́ ẹ̀kọ́ ẹ̀yin náà ẹ̀dẹ́pẹ̀ ní wọ́n fọ̀dà fún mi kódà kan sọ pé kàlìbáyé ló wì kàlìbáyé tù ọ̀hún bó ṣe wùyẹn sọ́rọ́ fi káyà ni mo tó ní ìdí ní kíni ọ̀gbẹ́tú wà sí ọ̀ o lè rí kí wọ́n sọ pé kíní kẹsẹ́ ọ̀rọ̀ ogun ra láti lórúkọ méjì kan máa sọ pé kàzáyédé ń kọ ìbò ló sì kọ́ sí ọ̀bùn kọ́ ìmọ̀ ìbò ló sì sọ ọ̀bùn kàzáyédé òkò tẹ òkéwù yìí ó ti dàrú wá pátá ni káàyẹn wà ń bẹ láyé àmàlù wà ìnẹmọ nẹsẹfídùmí màánà ẹ̀hà ìtumọ̀ kàlá nídìí tiwa àwọn onídìí ọ̀rọ̀ ìrọ́bù rẹ̀ tó tẹ́ ẹ bá bí ń kéwú lọ́wọ́ ń tẹ́ ẹ bá ń bá lọ yẹn gbọ́dọ̀ máa sọ ọ lọ gidigidi báyìí wọ́n bá yẹ pọ̀ ń sọ̀rọ̀ kan tó ń kọ inára fi járè ní sìkàtà ìdílé ẹ̀bà ń bẹ̀ rẹ̀ánẹ̀l káf kárùkùmí ìṣòro òṣèlú sẹ́wọ̀n ń sì ń kára fi járè lọ́wọ́ nìyẹn àti ìbàyẹ̀ ní sọ fẹ́ sọ̀rọ̀ mọ̀ kádà àti kádà ọ̀hánì kàtà ìdílé wàláì kò sí tí yóò fi di ọdún tí mọ̀ kọ̀sán tó lè gbà lọ́wọ́ ẹ̀ pé mú padà ní wọ́n yàrí fún ọ ní pé láéláé eléyìí ṣe mú padà sí làbárí àbárẹ́ tó lè sọ di mú padà sí làbárí tí ẹ bá ní kàfẹ́ ìdí ń kọ ìdí yóò sì sì kọ́ ìmọ̀ ní ààyè tó ìmọ̀ ọdún ohun tí mo wára ń wò pé ọ̀fẹ́ para ṣẹlẹ̀ ni pé lóyìn ọkẹ́ sọ pé kàfẹ́ gbogbo ohun tí òfin lè lọ bí ọ̀sìn fẹ́ pè yẹn òun lọ́wọ́ àǹbẹ́ ni ọ̀sọ́ pé kàǹfẹ́ dé ń kọ́ wá níkọ̀ ìmọ̀ kò síbi tí wọ́n ti máa ń kéwú bẹ̀ láéláé kọ́ọ̀tì lè sọ pé kàzáyé dín pẹ̀lú rọ́ọ̀bù tí wọ́n lò ó sì yẹn ń tó padà wí náà ní àlèkọ́ ìmì nítorí pípẹ́ ìdùnyẹn ní márífà ọ̀sẹ̀ ẹ̀ lára rẹ̀ ni. báyìí nísìn òun ló ń pè ní ṣìkáyà ìkàfà wálé ẹ̀yìn lásán ni ṣìkáyà ìró ìró ìró wọ́n fẹ́ fún wa ní ìròyìn nípa amúkàdá àti làbárí káàyàn yóò wà bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí tó bá ṣiṣẹ́ kọ̀kọ́ yín ké wọ́n mọ́nì yìí àkọ́ ọmọ zaid. òun ti ẹ̀fẹ́ òkú tún jẹ́ kọ́ kódà kàmí tààlà ó wù bẹ́ẹ̀ tó káàfù yẹn káàfù túmọ̀ ni kìí ṣe káàfù aláfi járí ló tù sí káàfù túmọ̀ kò tó tó aláfi járí nǹkan tó máa ń kọ́ járí lọ́wọ́ ẹ̀díyẹ bàbá mi tí wọ́n kẹfẹ́ má pẹ̀rẹ̀ wá lásán àwọn ni wọ́n lè mú wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí eléyìí ò lè mú wá bẹ́ẹ̀ ó ti mú wa lẹ́yìn tó jù ó ní fásitì lónìí ìkẹ́kẹ́ tó ní àníwáhùn ẹ̀yìn ọ̀bùn yẹn àrùbá ní rọ́fọ́n wọ̀nẹ́fún físmin wọ́fẹ́yìn lẹ́yìn ó ní bí Zaidon yẹ̀kúmù zaidun yẹ̀kúmù kò gẹ́gẹ́ náà lọ sẹ̀lẹ̀ wọn àti náà wà bíbà yìí náà àwọn ọmọ yẹ kọ́ sọ pé náà wà zaidun ọgbẹ̀dẹ̀wò kò lè ṣe dédé mú dání dì ẹ̀ lè túmọ̀ pé ó ti bàjẹ́ nìyẹn ọ̀nà ẹ̀mí tó lè gbà kọ́ òun ní kó ṣe bó ṣe ìkọ́ kẹ́lì kan gbàrọ́ fún orúkọ ni yẹ̀kúmù gbàrọ́ fún orúkọ lòun náà ọyẹ já sí rọ́bù zaidon yẹ̀kúmù zaidon ẹ̀dáhùn ẹ̀dáhùn ẹ̀dáhùn ọyá yàkúmù nǹkan èmi ọ̀gbùn lọ́mọ́ ọ̀yìn lọ́mọ́ ọ̀ti padà ẹ̀hẹ́ ọyá fẹ́ yìí bòjé ẹ̀hẹ́ máa ń tó خبر àwọn yẹn ń ṣe ìrọ́bù láyé gùdọ́rù nìkẹ́ ló dáwà láyé eh, kàbáwù ààrọ̀ ah, àti gbọ́ pé mú tàdà yẹ̀kú mú wa nǹkan والعلمة láyéláyé ní ilé tẹ̀lé yín abadan láyéláyé wọ́n lè ju yí sẹ́wọ̀n torí ẹ̀yìn láyéláyé àbáwà lásìkò àjájì ni màá ní kó máa ń fún yín ní blára gan ó ṣe ń wọ́n wá sí ìyẹnjú ayélujá ayélujá àláyé àlejò ní bá yín lọ ní ẹ̀ mọ́kéwú. Kí ló dé tó fi lè jẹ́ ìwùjú bá? Tẹ́rí gbọ́, gbọ́, ẹ̀ mọ̀ yàtọ̀ láàrin ìwùjú bá àti jàwázán. wujuba bá ìwọ àti mi àwọn méjì ló súnmọ́ ṣùgbọ́n òun ìyàwó agbára. because mo bá a pé zaidu ìhùwà lọ. oye yẹ wá tó rọrùn yẹn ti dáadáa sọ yá yẹ mọ́. mélòó mọ̀ mọ̀ọ́fọ́ wà láwọn وفاعله ضمير مستتر جوازا تقديره هو والجملة من ال وجملة خيرية إلى هذه aláwọ̀ olódo ni. àjùmùlátú ṣé ló wà kárí. àníwèékúwì lẹ́wí wàlìjùmùlátù bínà lè fẹ́ẹ́lì wàlìfáìlì bí mọ̀hálì rọ́fọ́ ẹ̀yìn kábàárì lè mọ́ padà. Ìwíkùn ìlò ń wí, ìwé máa kọ́ bá bá dá gidàgidà sí ń sọ yìí wọ́n lè jùyàn sẹ́wọ̀n nítorí ẹ̀ ìyí máa sọ bá rẹ̀ ní sọ́rẹ́ dẹ̀rẹ̀dẹ̀ yìí ah! ó lò sí ìmọ̀ jùmlà yẹ̀kú mú yẹn bẹ́ẹ̀ ó ti mọ gbọ́dọ̀ kú lálìfọ̀ láàmù náà wàlì jùmlà tù gínà lè fi àìlì wàlì fáìlì ó lò tún sí ìmọ̀ fáìlì tí wọ́n dẹ̀ ti pè jà wá ìwékòwé ni àríkùsílà wà láì fíìhì bilkẹsìrọ̀ wọ́n yàtọ̀ jì wọ́n kẹfẹ́ kí n parí kí n tó pè mo ti fẹ́ parí sí ìgbà àwọn afẹ́ pè mí ẹ̀bà ń lù wọ́n dáadáa àwọn àgbàlagbà yìí kí a máa wájì àti wọ́n fún un mo bá ti parí sí ìsìn máa fẹ́ ọyọ ẹja máa wò bọ́ ẹja àìsí wọn lẹ wọ́n láwọn kí wọ́n wá nítorí ẹ̀gbìn wọ́n wá sí ìbàdàn àìsí wọn lẹ èmi jẹ́ mi máa kó wọn wá ti parí sí wọ́n sọ pé yẹ̀kúùmù وعلامة mùdọ́rí mọ̀rùfọ́ wàlámùtọ́wọ́fàáyìn على aláàfin وفعله ضمير مستتر جوازا تقديره هو والجملة من الفعل فعل مضارع مغباليرون يا والفاعل àti فاعل تẹ̀sọ̀ جوازا في محل رفع kábàárì lè mọ́bò tàdà wọ́n sì ṣe wọ́n wọ ènìyàn. náà. lábára náà ní kọ̀rẹ́tì lábára jákujàku ni kò lè kọ̀rẹ́tì kìí sí fíyàn kẹ́ máa sọ lábára bí ajá mi bí máa sọ tọ́lọ̀ ọmọ ni náà wọ́n sì máa ń mú nǹkan ní márífà pẹ̀lú kẹ̀kẹ́ tó ti mọ̀ ẹgbẹ́ òlò tí ń darẹ̀ láàmú báyìí rẹ̀ ọba ní òjòmúlá tún àìnẹ̀lì jùmlá ó fi ẹ̀ka àmọ́ ní òun ó sì á máa lọ jìnnà wà ìnà zaidanna láń yẹ̀kúmọ̀ wà ìnà zaidanna láń yẹ̀kúmọ̀ ẹ̀kiri wà ìnà zaidanna láń yẹ̀kúmọ̀ dáadájú zaidu kò ní dìde báyìdù kò ní dìde ó yàgbò láti fẹ́ ìrọ́bù wà ìnà ṣẹ́dá ìnà alfu tàkìd ọ̀dọ́sùn ẹ̀yà ṣẹ́dá ń kọ́ ismu ìnà mansub ọya láńkọ́ arfin nasbi wa nafiyin ọya yẹ túmọ̀ nǹkan mọ̀nsóbò bilan ẹ̀rí wọ́n fàílù òfù tẹ̀sídìrò àbẹ̀láyọ̀ sọ̀rọ̀ jàwázán tẹ̀sídìrò ẹwà sọ pé wà lè jọ́m látù nínà lè fẹ́ilé wà lè fáyín kí ma ha lè rọ́pìn tábárí inẹ̀ wà lè jọ́m látù nínà lè fẹ́ilé wà lè fáyín fi ma ha lè rọ́fọ́ì abárì ìnà. Lọ́lọ́sẹ̀. Kò sínú kí ni? Jumla. Ọ̀ní dákọ̀ ọlá, má darẹ̀ láàmú, kò sí bára ní ó máa wàhálà báyìí mọ́. Wọ́n wà mẹ́ta, á zùkúrò láti àárín ọba sọ pé lámìẹ fàlùfíì nílẹ̀ gbogbo tó ń bí kàdà rẹ̀ lámà àtùm fún ìlú gbogbo ẹ̀ bó ti wà ní. àárọ̀ èèyàn ní máa rí ìkó ìgbà ọ̀ ìrọ́bù ti kú lélẹ̀ nígbà yìí sì ń dálẹ̀ kìí sí ìtì ọkọ̀ tí ẹ̀yẹ̀ kan tó kọlu rẹ̀ sínú síra. ọ̀rọ̀ ó ní wàlì jùmlá tún mi náà sì mẹ́sì. ààrẹ wa ń gbọ́lẹ̀ ti gbọ́ rí wọn ò tí kọ sínú tọ́lá ẹ bá sọ pé lam ato gbogbo ohun dáṣọ pálá pèlè ni lámù yẹn kí wà ń bẹ̀rẹ̀ ẹ mẹ́rin dára yín láàmú ẹ má dára séwu tí ọba ti sí ẹ má sọ tí ọba ti sí tí ò sí ń ta ẹ ìwé o alaikum salaam ok ok ẹ̀hán ọyàwó járù nǹkan ọyàwó járù ẹ dáhùn dáadáa ismin náhùn ìzẹ́ìdín ẹ̀hà kí ní ẹ tọ́yì bùlọ ti jáde ẹ ti rí àrí ó ní wọ́n já <laughs> kí ní tọ́yì bù wá kí ló ti padà jáde ó ní wọ́n já rón ẹ ti rí ismin ìtumọ̀ rẹ̀ ní pé àlìjárú yàtásù bèlésmi ismu nìkan ni bó ti já pé rọ́fún àti násìbò nǹkan yẹ̀ ṣe ìkáàlì ìlísmí wàlìkì àbìjì ìnàbì mìsáàlì mahuna alìjáró ìyàkásásó ìlísmí ọkọ̀ nìkan irú èyí tí ọlọ́yìnbó wá kí àti padà kan ní ti bí zaidé ńlá gbé tẹ́sọ̀ rẹ̀ tán káàkiri <laughs> ẹyẹ já sọ̀rọ̀ ọgbẹ̀ ká gbọ́. ọyà zayidi ńkọ màjòrò òbí bilba. wọ́n ní wọ́n jẹ́sìmọ́ ní nahu lam yakun wọ́n ní wọ́n jẹ́sìmọ́ fi fi'ilin ó fi rí pé aljazmu yàtú bilfẹ́yìn kí ìlú nìkan ní jásùn máa ń wá kí ayé rẹ̀ bí àpẹẹrẹ lam yẹkùn lam yẹkùn lam yẹkùn ọyọ ẹja sọ̀rọ̀ bò lam yẹkùn. irọ́ ẹ̀ tí yìí tẹ́ tèmi ọ̀yá ọ̀yá ọ̀nà mẹ́ta mo fẹ́ kẹ́ fáwọn fún yìí alifu jasmi ẹjọ́ kọ́kọ́ pé mẹ́ta ní ọ̀yá ọ̀kọ́lù bín alifu jasmi ọ̀kọ́lù bín wọnẹ́fù ọjọ́ mẹ́ta ọmọ afúnkẹ́ jasmi akọ àti change kí ni túnmọ̀ sí kí ìyẹn jama yóò ṣe ìgbè mùsùlùmí ọ̀nà tó mọ́jú ọ̀hàn yọ yóò sọ di mọ́jú yóò di mọ́jú ma bá sọ pé lam aktub ìtumọ̀ rẹ̀ ni mọ́ kàkọ́ ẹni kó yí ipò ó ti yí kàkàrà rẹ̀ ipò káà bá ń wà á máa òṣùrá tùhú mùdọ́rí ṣùgbọ́n wà máa náà mọ́ọ̀fì ọkọ̀ lápá rẹ̀ bí ni ó yẹ kùmú wa nǹkan majizum bí kí ni ọ wọ́n alamọ́tò jasmine asokon kò wọ́n fẹ́ sàlàyé fọ̀yóò fàárún bí dọ̀mẹ̀tì olùkẹ́rọ́fù bí rúkẹ́ ìdùnnù ẹmọ̀ fẹ́yìn náà sọ́wọ́ alamọ́tò rọ́fún yìí àdọ́mọ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ ààfún ní rọ́fún pẹ̀lú dọ́mọ̀ ọya yóò sọ́bù yóò sọ́bù yóò sọ́bù ó dà kí wọ́n sí ìwọ ìwò ó ṣe ń tẹ̀ má fún nẹ́sìlá pẹ̀lú fásitì bí irú èyí tẹ́sọ lẹ́ẹ̀kan tẹ́sẹ iná ẹ̀sẹ̀ kan tẹ́rí fún mọ̀nsúbù wà alámọ̀tò nẹ́sìlá yẹn ti rí alifásitì ọ̀yà wọ̀nyí jẹ́rú bí kẹsọ̀rọ̀ ti ń á sì ọ̀yà wọ̀ yóò jìzà mú. bí hasbi àti illa asma àtìtà. ẹ̀ẹ́ ó ní wọ̀ yóò jìzà mú bí hasbin a sì wá fún jásàmù pẹ̀lú hasbi onísùnkún bẹ́ o àti ẹjú làmúyẹ́kùn ṣùgbọ́n a tún máa fún ní jásàmù pẹ̀lú hasbi hasbi ilá àti hasbi nùn abẹ́ẹ̀kọ́ hasbi ilá lam yẹ́dí ọ̀hún àbẹ́ ẹ̀kọ́ yẹ́dí ọ̀hún ẹ̀sẹ̀ ní kínú kílù mọ̀tàrí majzum bí lam aláwọ̀sù jasmihi hasbul akhir àbíkẹ́sí hasbul illa àbẹ́ ẹ̀kọ́ bákẹ́lẹ̀ tẹ bá sọ wípé lámú yẹ kú máa ẹ̀sì bẹ́ẹ̀ náà hasbul nun wà aláwọ̀sù jasmihi hasbul nun bí hazifi harakatin harakatin haraka yẹn máa ha dànù ìlàlẹ̀ àti mọ́ a àti pátá àyàfà àwọn orúkọ mẹ́fà ẹ̀ẹ́bẹ́ẹ̀ ni ó padà ti kẹ́kọ́ wá jẹ́ mẹ́fà àwọn ni àbúrú ìdílé tí a lè wáwù jẹ́ àlámọ́tò ọba fún abẹ́ẹ̀kọ́ àkúhù ni àbúhù bàbá rẹ̀ àkúhù ọmọ ìyá rẹ̀ àmúhù a ah, yin nuka hamuhu àbúrò ah, ọkọ tó sọ pé hamuha àbúrò ọkọ rẹ̀ hamuha hamuha ló ṣe wí hafu àbúrò ọkọ rẹ̀ hafu zauj káwọn obìnrin máa ń pè ní àti ah, bàdá láti wọ́n máa pè bẹ́ẹ̀ hànúhù abẹ́rẹ̀ abẹ́rẹ̀ èyí tí fi ń sọ pàtó yìí tó fi ń sáyà hànúhù abẹ́rẹ̀ mọ̀fúhù ẹnu rẹ̀ ẹnu rẹ̀ ọ̀zúmọ́lín olówó ọ̀zúmọ́lín olówó ó ní sẹ́rí gbogbo àwọn eléyìí ta kálẹ̀ yìí ẹ̀yin náà ti gbọ́ rí ọ̀tọ́rù pa àwọn bèlè kí ni ó bèlè wáwì á fún rọ́fún pẹ̀lú kí ni ó bí ká sọ pé já àbú kàkí láti àbú yà ó ààyè ló ń màrùfọ́ wà lábùtọ́rọ́ fún yìí àlèwà ní yà á bàtà á ní ìjọba sí yà á nẹ̀hó nígbàlá fún kàmùkà àwọn àti pé ọwọ́ àbùdọ́ láàpù yẹn jẹ́ kí ni ó ọ̀dọ́ fún ilé mọ̀bí fi Hali jari a ti fi hànú kù hànú hànú hànú ọwá jẹ mẹ́fà ìwọ̀n orí ohun wíjá fún adínú kékeré làfáà àti tọ́yí bùjẹrẹ ọwá ṣe lásìmọ́ lùkámkà wọn orí òpè ìwọ̀n kò dé ẹ̀mọ̀ ọgbẹ́tọ̀ bọ́rí sọ́pọ̀ àtọ́lọ̀ òpè apẹ́rẹ èèyàn bí farabalẹ̀ bí kéwú nìyẹn o lúgbù ìkẹlẹ́m gbóni tó kí nìyẹn bá bu àsùmáwò yẹn kàlíwáwò rọfàn àlìyáwò nasban abẹ́ barban alifu nasban ààrẹ lónìí ẹnìkẹ́ wá ní síkà ní ẹnìkẹ́ sọ pé hamza ni kò wúlò fún wa ádọ́dún yẹn ọ̀sán àǹfààní kẹ̀kẹ́ fún wa ẹlòmíràn ọba tìrì ọba tìrì kílọ̀ bu wa so irú àwọn pastolatis àwọn pè ní síta ó tún wọ́n káwọn kú pàtàkì sórí kámpà ẹ̀ ẹ̀hẹ̀ tó so mo ṣe rí adádùn ilé ẹ̀ ilé ìní kí wọ́n ta lè sí so mọ fùlùfùlù tó wà nú àgbọn kíní tí èèyàn ó kẹ̀kẹ́ yẹn tán lúpù gẹ́gẹ́ mo lọ́rọ̀ wá ìrọ́bù náà fẹ́ kọ yìnyín ẹ̀kẹ́ ń dá padà sẹ́yìn lúgbù gan dára ní ìdí àgbọn wáìtì inú rẹ̀ yẹn làá fẹ́ jẹ ṣùgbọ́n fùlùfùlù ni kò sí ohun táà fẹ́ fi yàn ṣe àtúnwọ́n ò sí ká òun fún wa. Ọya òde, ẹ̀hẹ́ só nígbọ́ ní ìsìn, só nígbọ́ náà lè fẹ́ jáde. Ṣé àwọn Abdullahi ti padà rí, àfáà náà tó ti fẹ́ jáde ń bí báyìí. Torí pé àfáà ní ọ̀fẹ́ gba síta àlìwọlé. Ọ̀wé kápítàlẹ̀ yìí ti kọ́ láti jọ Àfáà ní ọ̀fẹ́ gbà wọlé wẹ́ ilẹ̀ ìjà padà lọ bí ká lọ mọ́ mo fẹ́ sọ̀rọ̀ àìsù àbáàkà àbá ẹ̀ẹ́sẹ̀ ní kìnnìbọ̀ fún lòdì gbọ̀nsó wọn aláwọ̀ tó náà sí àlìyá àlìyá ìyá àbí àlìfù bá ti ọyọ ìjà tún wí rọ àìsù àbáàkà àbá ọyọ dáhùn dáhùn dáhùn àbá mọ̀fọ́ lòdì gbọ̀nsó wọn aláwọ̀ tó náà sí àlìyá àlìfù ìyá bàtà ánìlẹ̀ pátásì ìyá ń lẹ́wọ́ وهو مضاف الكاف ينغى مضاف إليه على الفصل في محل كده جر مضاف إليه أبدا جاتو نكسر يعني تكلمت على أبيك أبي ẹ ó sì pé àbí ní kíni mọ̀jú bí àlá abẹ́ẹ̀kọ́ wọ́n aláwọ́ tó járí àlìyá ìyá bàtà ájẹ̀lẹ̀ kẹ́sìtọ́ọ̀tì àlìyá jẹ́lẹ̀ lásán lọ́pàá wà húwà mọ̀tọ́ sáàbù yẹ mọ̀tọ́ mọ̀bù ní àlákiri alàlùfàtì tí máa lè kiri tí máa lè járì ọ wá ní ọ̀tọ́rù sàbòbìlì wàáwí àti rọ́bẹ̀ ọ̀tún sàbòbìlì alifi ọ̀tún járòbìlì yáì ẹ̀yìn náà gbọ́ sábàbìlà ìbìrì nígbà àti padà wàlẹ̀ àkùsọ̀ lárúbáwá tó lálàáfíà jù èsì ìmọ̀lù hání kàgádìn ẹ lóbi ẹ̀sìn máa ń lo gàdá ẹ má fi sínú àsùnmọ́ yẹn lọ dájú bàbá akẹ́fẹ́ dọ́gbọ́n akẹ́kọ̀ọ́ ni wọ́n fi ti sí bẹ́ẹ̀ kọ́ márùn yẹn kò láàrin ẹ̀jì yẹn nú ṣùgbọ́n mẹ́fà yìí àní yẹn abẹ́ni ká má fi sínú rẹ̀ ló fi ń dájú ẹjẹ́ adómẹ́ àwọn afẹ́ mọ́mọ́sánná alẹ́ subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta